المبادئ الصرفية للمدارس الابتدائية الجزء الأول صفحة عشرين نعم تحت الموضوع صرف المادي صرف المادي يعني في صرف انت من ثلاثي في المادي okay. àbí yíyí fẹ́ lò mọ́ bí padà láti ipò sípò míì sòtìyẹ náà eléyìí táwa kọ́kọ́ fẹ́ wò bẹ́ẹ̀ ni alimadi alimaalum tẹ́bá ti ń gbọ́ alimadi alimaalum yẹn ni pé mọ́dí tó ń tọ́ka sí pé ẹni tó ṣe kínní yẹn àmọ́ torí pé wọ́n pín pínlù mọ́dí sí méjì alifínlù alimadi alimaalum walimajihol mọ̀jìhol ni pé àmẹ́ tán ṣe kínní yẹn sí ṣùgbọ́n tán ṣe sí yẹn ó wà lákọọ́lẹ̀ àbí ní sísọ so almadi almaalum madi tá a mọ ẹni tó wá ṣe wọ́n wá pín ìyẹn náà sí ọ̀nà bíi mẹ́ta àbí márùn kálí márùn so abala alákọ̀ọ́kọ́ ń bẹ ni alimokaatob ẹni tá à ń bá wí ẹni pé wọ́n láti fẹ́ máa gbé fíìlù máa kalẹ̀ tí ó mọ̀ tọ́ka sí ẹni tá a dojúkọ tá à ń bá sọ̀rọ̀ lọ́kùnrin ẹlẹ́ẹ̀kejì alimọ̀kátọ́bà ẹni tá à ń bá sọ̀rọ̀ tó jóbìnrin láti máa lò fún ìlúmọdé fún òun sótìyé pé ìwọ ló ṣe lọ́kùnrin ìwọ ló ṣe lóbìnrin so alọ́gá yìí ìyẹn nìpín ẹlẹ́ẹ̀kẹta tó ń tọ́ka sí. Si, ẹni tá à ń sọ póun ló ṣe kínní yẹn àdójúkọ báyìí tá a fi ń ba sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìnyí àfábùlà ti sòfin pẹ̀lú wambi àwa fẹ́ mọ sọ tí ó ṣe tó ti yé fẹ́ẹ́lù máa dí lẹ̀lẹ̀gáyé ìbù ni wọ́n máa ń lò fún yẹn tó bá sì wà ń bí náà ṣùgbọ́n àbá sọ̀rọ̀ bóyá nǹkan jókòó àwa ń sọ̀rọ̀ ní tó ṣe gáyé náà láàmú lò fún lọ́kùnrin so obìnrin tá à ń sọ ń pa rẹ̀ tí èsì pò gẹ́gẹ́ la dojúkọ tá à ń bá sọ̀rọ̀ òun ni ó mọ̀ jẹ́ gaiba tó ti yé so márùn lọ́rọ̀ ẹlẹ́ẹ̀karùn yẹn wá ní kí ni alimutakalim ẹni tí ń sọ̀rọ̀ gẹ́gẹ́ fún rẹ̀ yẹn pé èmi gangan a sọ pé èmi ni mo ṣe kinní yẹn àbí ni mo wí bó láti mọ wí nínú èdè ẹ̀pẹ́ ọ̀tọ̀ ní fáálà dọ́rọ̀bà jálásà kátàbà nǹkan kan yẹn ẹ̀hẹ́n àwọn tá a fẹ́ lò náà lélẹ̀ láti wá máa fi dojú kọ àwọn tí à ń sọ nípa ẹ̀ tá a mọ̀ sotiye ká mọ́ gbàgbé o alimalum là ń sọ yìí o tá a mọ̀ èyẹ ni tá a mọ̀ ń bọ̀ náà wọ́n wá ní lábẹ́ alimukatom wọ́n ní dọ̀rọ̀bùtà dọ̀rọ̀bùtà ìwọ ló lù tó ti yé ìwọ ló lò òun ni muhatab ó yàtọ̀ sí dọ́rọ̀bà ní ìsìn dọ́rọ̀bà ẹni tí à ń sọ̀rọ̀ ń pa ẹ̀mí yẹn òun ò sí pẹ̀lú wa ó lù ó lù láti wọn sọ̀rọ̀ irú àbúlàbí ìtàkùn ẹ̀ nìsín dọ́rọ̀bà láwọn lò òun ló ṣe kínní yẹn mo lọ́pẹ́ yìí tí mo bá sọ̀rọ̀ ilẹ̀ sí ọ̀tọ̀ ni tí a lò fẹ́yìn ni pé dọ̀rọ̀ bùtà ẹ̀yin lẹ lù sódìyé tí wọ́n ti ń gbọ́dọ̀ rọ́bùtà ẹ̀yin lẹ ṣiṣẹ́ yẹn fílù wa ni àkáltà jàlátà sódìyé kọ̀ẹ́tà ṣàríptà nímtà so ẹ̀yin náà nìkan náà lẹ ti wú àwọn sẹ́tì mú sọ yẹn so lẹ́nìkan sódìyé wọ́n tún wá bá wa gbé tó ní méjì méjì ẹ̀ wá dọ̀rọ̀ tù mọ́ ẹ̀yin méjèèjì yẹn lẹ lù dọ̀rọ́pùtù mọ́ tẹ́bá ti wá pé mẹ́ta àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dọ̀rọ́pùtù ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta àbí jù bẹ́ẹ̀ lọ lẹ́lu tẹ́ ti gbọ́ nǹkan tí wọ́n fẹ́ ká fàyọ ń bí nìsí ẹnìkan tá à ń bá sọ̀rọ̀ tó ṣiṣẹ́ ẹni méjì tá a dojúkọ tá à ń bá sọ̀rọ̀ tó ṣiṣẹ́ èèyàn mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ tá à ń bá sọ̀rọ̀ tí ó ti fáwọn ló ṣiṣẹ́ yẹn. tòfin lù aliféèlú alimọ́dé alimọ́jòhó yóò mọ̀ wá aláwázínì kíni fa'ala fa'ala so tó bá jẹ́ pé ẹ wá fẹ́ sómẹ́ni tí ó sì kíní yẹn fa'alta tó di fa'alta ìwọ ló ṣe lónìí tá yẹn tá mú hátọ́bù náà máa ń pè fa'altùmọ́ tùmọ́ yẹn nísìn lé ṣàkóso yìí fún èèyàn méjì so dọ̀rọ̀ tún lè sàlásà tí aw akta kúròkó ti yé báyìí nísìnyí ta tùmọ̀ túmù lè mọ̀ ká tọ̀ fọkùnrin tá à ń bá sọ̀rọ̀ nìyẹn ṣe bá ti rí dọ̀rọ̀ bùtún ẹ ti mọ̀ pé ẹ̀yin ẹ ti pé mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ dọ̀rọ̀ tùmọ̀ ẹ mọ̀ pé ẹ̀yin méjèèjì náà ń bá wí yẹn bẹ́ẹ̀ ti fẹ́ láàbí wọn so náà alimuhatọba tó bá jẹ́ obìnrin òun wà di kí ni dọ̀rọ̀ tì ìwọ obìnrin yìí ìwọ ló lu o dọ̀rọ̀ tì dọ̀rọ̀ tùmọ̀ ẹ̀yin méjèèjì obìnrin yẹn ẹ̀yin lẹ́nà ẹni tó ń sunkún yìí pòrògbódìyé náà dọ̀rọ̀ tùnà ẹ̀yin obìnrin yìí bóyá mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ́tà lè kà mọ́ àwọn ló ṣiṣẹ́ yẹn. wọ́n wá já wọn tá à ń bá sọ̀rọ̀ yẹn gangan direct nǹkan tí mo fẹ́ kẹ́ gbọ́ yé gan jù nìyẹn o ẹ máa examples ti yín mi wá o now alogọ́hìn ẹni tí à ń sọ nípa òun mi olù akala ó jẹ kọ́ ada ó bẹ̀rẹ̀ àbójókò náàmà ó so bá ti máa lò fún ẹnì kẹta nìyẹn so náà wá ní mufrod musana àti jamu tó bá jẹ́ nìkan ṣoṣo ni òun náà ṣe gbé dọ́rọ̀bà yìí wá òun ló lù sẹ́pà àwọn méjì bá ní dọ́rọ̀bà á fún báyẹn ní alif mọ́t tọ́yẹ pé fílù míì náà ni ẹ̀sà gbé alif tí lẹ́gbẹ̀ẹ́ tí ó mọ̀ dúró fún èèyàn méjì sótìyé dọ́rọ̀bù àwọn ló lù tó yẹ bá ti rí wọ́ọ̀ àti alif ẹ ti mọ̀ pé èèyàn mẹ́ta lọ́kùnrin ló ṣiṣẹ́ yẹn àbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀ẹ́dàálẹ̀ tó bẹ́ẹ̀ bá ti ń kàlùkù rán yóò mọ iye sí i ẹ̀kẹ́ mú àwọn ìdájọ́ ẹ̀ láti bì pé nígbà tí o ti ṣe alif tó tẹ̀lé bá alákọ̀ọ́kọ́ yẹn ẹnìkan ló ṣiṣẹ́ yẹn nìyẹn ìgbà tí alif ti tẹ̀lé tó ti di dọ́rọ̀ bá ó ti dàwọn méjì dọ́rọ̀ bó ti dàwọn tó pọ̀ náà alága ìbà títóbìnrin sọ dọ́rọ̀ bẹ́ẹ̀ sáà tó ní sunkún yẹn la fi mọ̀ pé obìnrin ló ṣiṣẹ́ yẹn tó sì ti kọjá lọ tó ti yé dọ̀rọ̀bàtà dọ̀rọ̀bùtà ẹ̀yin méjèèjì lẹ́sẹ̀ kí ni dọ̀rọ̀bàtà àwọn méjèèjì ló lù àwọn méjèèjì ló lù kì í sẹ́yìn tó ti yé torí pé à ń sọ̀rọ̀ nípa third person àwọn tí ó sì ń gbé so dọ̀rọ̀bùnà dọ̀rọ̀bùnà so àwọn obìnrin mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ táwọn náà sì ń gbé tó jẹ́ third person tó ti yé náà alimutakalim ní táwa bí ó sì nìyẹn gbé alimutakalim lẹ́nu tó ṣiṣẹ́ èèyàn wá ní dọ́rọ́pùtù èmi ni mo lù àkáltù èmi ni mo jẹ nímtù èmi ni mo sùn tó ti yé tùtùtù ni ó máa jẹ́ fún èmi tí mo ń sọ̀rọ̀ tábà wá ju ẹyọ kan náà lọ tá a wá ń sọ pé àwa la ṣe kìíní yẹn àwa lo nun àti alif mọ̀jù dọ̀rọ́bùnà àwa la lù àwa ó lè jáwà méjèèjì la lu ẹnìkan tó ti yé nìsín mo wá fẹ́ máa report dọ̀rọ́bù náà hù àwa la lù ú dọ̀rọ́bù náà àwa méjèèjì la lù ú àbáwa tá a pọ̀ ẹ̀hẹ́n lánàá ẹni yẹn so ìtẹ gbọ́dọ̀ gbọ́yé nìyẹn pé alimọdì alimọalo mọdì tààmẹ tó ṣiṣẹ́ yẹn ó pín sọ́nà márùn alimọkàtọbù alimọkàtọbà algọ́yìbó algọ́yìbátù àti gíní alìmùtàkàlìmù so èyí lè wá lọ mú ẹ̀sánfù márùn ẹ submit yẹn lọ́la ẹ lásàmẹ́ntì kan náà tẹ́lẹ̀ tẹ́tí ṣe ẹ submit yẹn papọ̀ lọ́la sódà máa lè máàkì ẹ̀ ẹ lè gbà ní wẹ́ǹsì àní sọ́ọ́rì fún wẹ́ǹsì sọ́tìyẹ ẹ̀hìn so ẹ lọ mú fa àfọ̀hálì hamsatu afual eh, hamsatu afual siwa hada alfin tó bá yàtọ̀ sí dọ́rọ̀ bàtà àwọn olóhùn bíi tó ti yé bóyá kàlà ní o náà máa náà yìí mọ nǹkan kan yẹn ẹ̀fà mú fílù márùn ẹwà sí lọ́nà márùn yìí náà wọ́n gbà fi ṣe yìí tó ti yé gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìnyí ẹ mú ṣáàrìbà ṣáàrìbà lẹ lò tó ti yé ẹ lò fún alimuhatọ yóò di kí ni ṣáàrìbùtà ṣàríptà ó ti mú ṣàríptùmá ẹ̀yin méjèèjì ti mú ṣàríptùm ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àbí jù bẹ́ẹ̀ lọ ti ṣe kí ni ẹ ti mú náà ṣàríptì ìwọ obìnrin tí mo bá sọ̀rọ̀ ó ti mú ṣàríptùmá ẹ̀yin méjèèjì ti mú ṣàríptùnà hmm? ẹ̀yin tó ẹ pọ̀ ẹ̀ látòrí mẹ́ta lóbìnrin ẹ ti ṣe kí ni ẹ ti mú un so algahibu ẹ̀ ṣáàrìbà ni ṣáàrìbà ṣáàrìbò òdìye ṣáàrìbàtì ṣáàrìbàtà so lẹ́yìn alìmùtàkálẹ̀ ló wà ní kíni ṣáàrìbùtò àti ṣàrébùná ṣàrébùná ó sì ń fún ti máa tẹ́ bá ti ń ẹ bá ti ń bọ́rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí pàdé ẹ ti mọ̀ pé nìkan lọ́lọ́run bá ń bá wí bẹ̀ èèyàn méjì lọ́kùnrin àbí lóbìnrin lọ́lọ́run bá ń bá wí bẹ̀ àwọn tó pọ̀ yẹn pé gbogbo bóyá gbogbo wa ní o lọ́lọ́run bá ń bá wí bẹ̀ ẹ wà mọ́ sí á fílù mọ́ di kíní lélẹ̀ màálùm so a wà sọ gbóná tí wọ́n lo fílù mọ́ di àlùmọ̀jòwò ìyẹn náà ṣe pàtàkì púpọ̀ àbí ọlọ́run bá kí ọlọ́run bá kó fi iye wa. Amen àmín ọmọ sọ́nà lẹ́sọ̀ọ́ lẹ́rẹ́. àmín àmín.